the way they say they handle this matter eh, the matter come they pass the way we dey think say it e will be because everybody feel say this matter don't supposed to over not knowing that many people they come out with different different plan na that dey come out to oh my people. now another Gani Adams opc people don't come out for another group where we say that they talk say make dem no dey dare dey use sunday igboho dey compare gani adams be say because gani adams the kind of power wey be say gani adams get and the position wey be say e dey nobody go fit bring gani adams down e say because that position wey be say gani adams dey a lot of people wan bring gani adams down dem dey pray make sunday igboho dey for that position but because say dem god no put sunday igboho for that position that is why many of the yoruba people dey vex dey do everything to pull eh, gani adams down so right now dem they talk say them will be opc people. they are ready to face anybody will be say dem they will drag Gani Adams name wey even put Gani Adams name for mouth they are ready to go after the person if not, they are juju and they are charm na they get to they are ready to use that thing on top of that person right now they are telling a lot of people say time don reach wey be say dem go stop to dey use eh, gani adams name to dey do their kpako So how come a lot of yoruba people go dey use gani adams name as their own kpako early morning kpako wey dem take dey wey be say old people take dey brush their teeth right now dem dey tell the yoruba people say enough is enough we dem know say dem dey fight for oduduwa nation but oduduwa nation no mean say dia oga wey be opc wey be say e dey fight for yoruba land wey be say dem feel say gani adams na the strength of the oduduwa and a lot of yoruba people will be say dem dey for diaspora we say now sunday go nine wake a lot of yoruba people up but the opc people they let us understand say no no be sunday go no be open the eyes of the yoruba people. say gani adams don't play many role and he don't fight a lot of fight wey we say even sunday gboo never fight and up till now gani adams continue to fight am and many of the yoruba people wey be say that eh, they support sunday gboo They feel say all these things They know they see enough fight say when sunday gboo they never arrest am many action I eh, sunday gboo don't take but the obc people say if gani adams they take action no they come social media call the talk action say e get how e take dey do e own take e own action so my pipo go like make una hear from dis gani adams opc ogun wey be say dem no even dey one year where dem dey drag gani adams name at all dem really to collect any bullet uh, on top of say dem call gani adams name so my pipo go like make una watch di video and may make no forget to let me know wetin una think for di comment section. ọmọ bíbí Oòduà ni mí wá ṣe é wa o ojú ò ní tì wá o àjúbà àwọn tó láyé o àjúbà àwọn onílẹ̀ àkí àwọn àgbàgbàlẹ̀ Yorùbá àkíra wa kó ojúmọ́ tọdún èyí àṣepúpọ̀ ìjọ ìsinmi láyé olúwa dúró ti gbogbo wa a sì kí àwọn lọ́balọ́ba a kí àwọn lóyèlóyè nínú ìlú a kí àwọn àgbààgbà a kí àwọn ọmọdé àjúbà ọlọ́run lódùmarè àwa kí bàbá wa ìbà Gani Abíọ́dún Ìyáda the fifteenth ààrẹ ọ̀nà kakanfò jẹ́. bàbá akin amáríyébá o. àjíǹde àwọn máa jẹ́ o. ayé bá ń jẹ́ ayé nígbà nílẹ̀ ìgbà. gbogbo ayé òní tó kéré jù. akin ọ̀pọ̀lọpọ̀ ẹkú iṣẹ́ ilẹ̀ Oòduà ilẹ̀ Yorùbá àwọn alálẹ̀ ilẹ̀ Oòduà wọn ní padà lẹ́yìn yìí. àwọn nǹkan tí mo fẹ́ fún yín gbogbo wa òun ni wípé torí àwọn aláìmọ̀kànmọ̀kàn tí wọ́n ń sọ̀rọ̀ lórí bàbá wa tí oníkálukú bá ń wà nínú ayé yìí ó kíyèsí wa rẹ̀ bí bàbá ti ń ṣe iṣẹ́ bọ̀ láti ogún ọdún àti mẹ́jọ títí wájú àkókò yìí tí wọ́n tiẹ̀ tó di ààrẹ rárá gbogbo iṣẹ́ tí wọ́n ṣe nílẹ̀ Yorùbá gbogbo ọmọ Yorùbá ló ń rí àwa gan tá a ti ẹ̀gbẹ́ wọn ní ninety àkókò yìí àmọ́ irú èyí tí bàbá yẹn jẹ́ àdèmọ́ bí ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá kò ṣe ń mú wọn bá àwọn ìran Farisí kan tí wọ́n kóra wọn jọ. lórí ọ̀tẹ̀ lórí owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n ń gbà torí wọn la sì fẹ́ sọ̀rọ̀ lẹ́nu torí ọ̀pọ̀ èyí ò àwọn tó ń tẹ̀lé wọn. tí èèyàn bá dẹ̀ ní lákàyè ó yẹ kó máa bá ìrìnàjò ní ìrìnàjò ayé bá ṣe ń lọ kó máa bá a gbé tí ó bá sí ti bàbá wa táwa bá ti rí àwọn nǹkan tó wà strange torí àwa ìtì máa ń fẹ́ rí heart ṣùgbọ́n bàbá yẹn gbogbo nǹkan tó gbé dání wọ́n ti nífẹ̀ẹ́ Yorùbá yìí wọn àfẹ́ kí nǹkan bá ọmọ Yorùbá kankan wọn ti ẹ̀ tó di ààrẹ rárá ni ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ti ṣàṣeyọrí látara wọn wọn tó jọ mí lójú tó dùn mí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn yìí gan àwọn gan ń sọ bí wọ́n ṣe ń sọ ní ń dera wọn ọ̀pọ̀ ń sọ nínú ìlara ọ̀pọ̀ ń sọ nínú ìdára ọmọ nìkejì ọ̀pọ̀ ń sọ nínú inú níbí ni lásán ọ̀pọ̀ tiẹ̀ jẹ́ àwọn òjíṣẹ́ olóṣèlú tó jẹ́ pé tí àwọn olóṣèlú rán wọn ni wọ́n ń ṣe àwọn olóṣèlú tí rí pé wọ́n rí ilẹ̀ Yorùbá wọ̀ wọ́n wọ́n rí pé gbogbo tí bàbá yìí ṣe àwọn ilẹ̀ Yorùbá rí náà rí púpọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ tì nìkan mú tọ́pọ̀ bá rí owó tiẹ̀ níjọ́ tí wọ́n ti rí owó wọn àwọn tá a ti ẹ̀yàn gẹ́gẹ́ bí olóṣèlú náà tá a yàn lọ sáàyè wọn kí wọ́n sọ nǹkan tí wọ́n fowó wọn ṣe fún wa ìrẹ́pọ̀ tí wọ́n fowó wọn wá fúnlẹ̀ Yorùbá èmi ò tí ì rí gbogbo nǹkan tí wọ́n ń ṣe tó lóṣèlú bá tún ṣe tí ò dáa gbogbo nǹkan tí wọ́n ń ṣe nínú ìlú yìí wọ́n tún da àwọn èèyàn tún máa darí ẹ̀ sórí ààrẹ bẹ́ẹ̀ kí bàbá ẹ̀ tó di ààrẹ ọ̀nà kakanfò wọ́n ti ń sin nǹkan ribiribi fúnlẹ̀ Yorùbá àwa gan àwọn ìpínlẹ̀ kan mẹ́ta ń tara sí pé bàbá yìí wọ́n máa sọ fún wa wípé téèyàn bá bí ọmọ kó tọ́ ọmọ ẹ̀ ní ọ̀pá ọ̀pọ̀ owó sóòkan tí ọmọbìnrin kan ń ṣe ọmọbìnrin ń pè rẹ̀ ní jára ní Germany kọ́kọ́ sọ̀rọ̀ kan gbà tó ní ààrẹ ọ̀nà kakanfò pé ọfẹ́ jẹ ọfẹ́ jẹ olórí káàkiri káàkiri káàkiri ìwọ náà ṣiṣẹ́ olórí fúnra ẹ̀ ẹni tó kú onílẹ̀ nàìjíríà ń bí tán fi OPC sílẹ̀ owó tó yẹ kẹ́ni ẹlẹ́ni tó máa fi ṣe nǹkan re tó tún kó lọ sókè òkun kó lọ wá gbogbo ọmọ Yorùbá káàkiri lókè òkun ń so wọ́n pọ̀ kí rẹ̀pọ̀ lè wà kí lọ síwájú lè dé bálẹ̀ Yorùbá bẹ́ẹ̀ tí ẹ̀rù tó wọ ẹ̀rù tí oògùn ẹ̀rù tí èèyàn ti rìsíkì láìpẹ́ ṣùgbọ́n tí òjò dùn mí nípa ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yẹn ilẹ̀ Yorùbá ò gbé ló ṣe sá lọ sáyà Amẹ́ríkà o kò dáa fún nílẹ̀ yìí kò dáa fún rẹ̀ ló ṣe sá lọ òkè òkun o tó lọ fi Germany ṣe ibi tó ń gbé ó dẹ̀ rí bí nǹkan ṣe ń lọ àwọn ẹbí ẹ̀ náà dẹ̀ wo ti ń sọ jáde lẹ́nu ṣé ààrẹ ọ̀nà kakanfò lẹ̀ yorùbá tó jẹ́ wípé láti ààrẹ ọ̀nà kakanfò kẹ́ni títí bí ẹlẹ́kẹrìnlá kó tó wá kan bàbá wa ta lẹni náà tó máa gbiná wojú wọn ṣùgbọ́n torí pé bàbá yà bí amọ̀ gidi ni ó sì wà lára àwọn tí lára èmi kàkún àkàndá olódùmarè pẹ̀lú gbogbo wà tí wọ́n ń wù síbẹ̀ bàbá òun fi ọ̀rọ̀ ọmọ ṣèbínú o ṣùgbọ́n àwa ọmọ tá a jẹ́ ọmọ bàbá á lè máa wòran àpò òfókì wọn lẹ́ẹ̀mẹ́wàá ọ̀pọ̀ nǹkan tá à ń ṣe gan àti ẹ̀sọ́ fún ọmọ báyìí bọ́s á lè máa wòran ọmọ àlè tí wọ́n fọwọ́ jùwèlé bàbá ẹ̀ irú àwọn dára yẹ ẹni tí a mọ ìran ìlú yìí kọkàn mọ gbẹmí kan tàfà owó tó ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú aṣọ kankan pẹ̀lẹ́ torí tí mo máa fẹ́ rẹ́rìn sọ̀rọ̀ ẹ̀ ní wípé ọ̀sọ̀rọ̀ kan jọ kan pé tí ń gbẹ́nu mu ju tayé lọ sátani ní gbẹ́nu ẹ̀ ó ń ṣe èṣù lásán ló ń gbẹ́nu ẹ̀ o. nítorí fi ń búra yẹn kò sí tó kó sọ bí tí Kristi ti sìn lára èèyàn rí kó sọ bí tí Kristi tó ti criticize èèyàn rí kò sí tó jọ ṣùgbọ́n torí kó tiẹ̀ pé Kristi yẹn ó ti bẹ́ẹ̀ ní ègbó fúnra ẹ̀ ọ̀bìnrin tó ń pè dára yẹn ẹni ègbó ni o torí ìran Farisí ni. ìran Farisí ni gbogbo wọn ti ń kóra wọn jọ àtàwí koko àti dára àtàwọn tó kù ìran parisi ni wọn tó dẹgbẹ̀yìn wọn àbámọ̀ ló gbẹ̀yìn wọn. ká lọ wò ó dáadáa bá jẹ́ christianity ni. nígbà tí wọ́n lo júdásì gan kí ló gbẹ̀yìn júdásì fúnra ẹ̀ ló pa òkòso fúnra ẹ̀ ló para ẹ̀ fúnra ara rẹ̀ ló para ẹ̀ dára ẹni kí ló kàn rẹ pẹ̀lú gbẹ̀ngàn ẹ̀ dára fún rẹ fún ara ẹ̀ fọwọ́ ara ẹ̀ wá kú kú òjijì rẹ̀ àwọ̀lé tó ẹ̀. torí mi máa ń tẹ́lẹ̀ lẹ́nu lọ́wọ́ ẹ o tún wá sọ oníwọ̀ ti ṣiṣẹ́ fún wọn rí ṣé o ti jókòó pẹ̀lú bàbá yìí tí ní ẹsẹ̀ àbúrí èyí olórí dúkù yẹn wá kóra yín jọ ìṣẹ̀tún wá fi fídíò kan hàn tí mò ń rí àwọn Saddam ló wà ń bẹ àwọn títà wọn kò sí tàn rí fún ilẹ̀ Yorùbá mọ́. àwọn ti bá ààrẹ jẹ wọ́n ti bá ààrẹ mu wọ́n dalẹ̀ wa ni àjọ ń wà ní gbogbo àṣeyọrí tí wọ́n ní lónìí látara rẹ ni kí wọ́n sọ tí wọ́n sekun nígbà tí wọ́n kú òtún gbowó sí kí wọ́n bọ́ sí gbangba kí wọ́n sọ tí wọ́n sekun má ṣèyọrí tó ti wà lọ́wọ́ tẹ́lẹ̀ láìpẹ́ láì dènà gbogbo àṣẹ tó wà lọ́wọ́ náà dànù. àtiwọ́ àtàríjẹ́ kóra yín jọ toríjọ́ kìíní àná Sunday tún wá sí Germany ò tún wá jókòó sí programu ẹ ó ń sọ fún ẹ wípé ó ń sọ fún ẹ wípé màmá ẹ fún wọn lẹ pé ẹ má bàa rẹ wí o pé bàbá ti sọ àṣìṣe òun àwọn dẹ̀ ti yẹn pẹ́ sí ìwọ ọmọ dára ẹ̀ tó ń tara ó pariwo ó sì wípé ààrẹ ń wá Mansur láìfù ẹ̀ láìfù wo ló ní ìwọ tó o ti mú láìfù ara ẹ fún ara rẹ tó o ti ṣe dáadáa pẹ̀lú àṣẹ ọlọ́run ọba láìpẹ́ láì jìnnà nínú àjà rẹ̀ ní kúrú ti tọ́ mẹ́ láìpẹ́ láì jìnnà ọwọ́ àlẹ́ pàmáyà ní kúrú ló máa jẹ́ tiẹ̀ àtàwí koko olórí búkú òun ti máa bójú kiri tẹ́lẹ̀ wọ́n torí owó bójú wọn torí wọn ti tàn sí o ti bọ́ra lẹ̀ àsárá rẹ̀ ò tiẹ̀ dá rárá ni wọ́n dàbí arọ ọ̀pọ̀lọ́ yẹn ọmọ ìran kíran ọmọ ìran gidi wo ló ń bó rárá dáadáa kiri ọmọkùnrin òun tiẹ̀ ti gbá tiẹ̀ o láìpẹ́ láì dènà ilẹ̀ Yorùbá lọ́wọ́ ilẹ̀ Yorùbá ò ní pè mọ́ gbogbo tó bá ṣe yóò dojú dé mọ́ lọ́wọ́ gbogbo yín pátápátá owó tẹ́ gbà ìbànújẹ́ lẹ́nu máa fi wò. ìwà sẹ́wọ́lá ni àdá yìí ọkọ mẹ́rin ìwọ nìkan ojú òtí ẹ̀ tiẹ̀ ọwọ́ à ń gbá ẹni tó ní pásítátì gidi sọ́nù náà rẹ tọ́ka sí ìran rẹ kan tó níláárí nílẹ̀ Yorùbá tọ́jú èèyàn kò tọ́ka sí ẹ̀yọ́ ọmọ ọ̀nà Farisí káàkiri gbogbo yín pátápátá láìpẹ́ ẹ̀mí èkó ni yín èkó sì máa jẹ́ ti yín àwọn alálẹ̀ ìlú àwọn máa bì yín ìran náà dá yìí gbogbo tẹ́ ń sọ kele báyìí lè jẹ èròjà ọdún bà wá a ní bàbá gidi tó nífẹ̀ẹ́ ran Yorùbá ni bàbá yẹn gbà tí ń di àlọ́ nìkan kàfù tán mítì kan máa kọ́ ṣe ní ẹ̀pẹ́ níbẹ̀ jùlẹ̀ kí wọ́n ní àwọn ti promise Aláàfin bí ẹnu Yorùbá máa kó pé gbogbo èpè áúlẹ̀ gbogbo ẹ̀ làwọn máa fi tòtò rọ̀ bàbá yìí ò dẹ̀ sinmi still ó ń wá gbogbo ẹ̀ kó lè tó kẹ́nu yorùbá lẹ́kọ̀ọ́ èyí tó gbé ti ń jáde tẹ bá fẹ́ dẹ́gbẹ́ dẹ́gbẹ́ yín lẹ̀ náà ojú ọ̀run tẹ yẹ wò láì fapá kan ra náà òun ni kẹ́ ẹ mú tẹ nìkan dání sẹ́ni ẹ má ṣe ti yín ni èbó ti dá company blogger lẹ̀ gbóni yòówó tó generate ìbí yẹn ní àwọn kan àwọn ọ̀dẹ̀ tí wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń ṣe ìyá o màmá o àwọn òpònú bíi tiẹ̀ ẹ̀yìn hàn Farisí gbogbo yín lápẹ̀ láì dènà tẹ́ ń fi mi sólóore àfibi sólóore ìyà ni ó jẹ́kú láìpẹ́ láì dènà èkú ayérayé ó máa wọlé tọ̀ yìí ikú oró máa pa yín. abiyamọ ò ṣe pé èyí tẹ́ sọ yẹn. ayọ̀ tó wà lọ́wọ́ yín pátápátá lọ́lọ́gbà ni máa gbọ̀dá. bàbá èyí ni mo fẹ́ bẹ́ẹ̀ o ìbá ló gbọ́ fẹ́ o. mo fẹ́ bẹ̀ yín mo fẹ́ rọ yín ẹ má wo o ẹ má wo o àwọn ìlú àwọn òjèlú ni wọn o àwọn ọba yìí ni o ibi tẹ ń lọ oníkẹ́ kọjúmọ́ sá àwa ìran tá a wà lẹ́yìn yín ẹ fún tẹ̀lé kó àwọn àgbàgbà Yorùbá àwọn o ẹ má wo tàwọn olórí àwọn ń tán sákiri ẹ̀yìn odi ẹ má wo tiwọn o ẹ̀yìn odi náà wà wọn mọ tí àǹfààní arọ nílẹ̀ yìí o